ọ̀pọ̀ ọmọ yorùbá ni wọ́n ti bẹ̀rẹ̀ àríyànjiyàn ńlá lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọjọ́ sunday ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kejìlá ọdún two thousand and twenty-three tá a wà yìí nígbà tí alákòóso àgbà àjọ the redeemed christian church of god pastor enoch adéjayé adébóyè tó lọ síbi ìsìn àwọn onígbàgbọ́ yẹn kìrìsìtẹ́nì tí wọ́n ṣe fún ayẹyẹ ìwúyè ọba Ghandi Àfọlábí Ọláoyè Òrùmọ̀kẹ́ kẹta èèyàn ṣọ̀hún ìlú Ògbómọ̀ṣọ́ tuntun ṣùgbọ́n lásìkò tí pásítọ̀ Adébóyè tó wàásù tán níṣe ni kábíyèsí ọba Ghandi Àfọlábí Ọláoyè ló máa jáde síta tó sì kúnlẹ̀ wọ̀ síwájú pásítọ̀ Adébóyè lójú gbogbo ayé nínú ọgbà biola Baptist Center tó wà ní ìlú Ògbómọ̀ṣọ́ níṣe ni kábíyèsí tó ṣí fìlà lórí tí pásítọ̀ adébóyè sì da òróró sí lórí tó ń gbàdúrà fún un níṣẹ́ ni ọ̀rọ̀ yìí mà ti di àríyànjiyàn ńlá láàrin àwọn ọmọ yorùbá ọ̀pọ̀ àwọn ọmọ yorùbá pàápàá àwọn oníṣẹ̀ṣe nínú màá ń bì tí wọ́n ní kábíyèsí ó ti ba ìṣẹ̀ṣe jẹ́ ó sì ti ṣe ìwọ̀ nítorí pé ọba aládé kan kò gbọdọ̀ kúnlẹ̀ tàbí sífìlà fún ẹnikẹ́ni yálà pásítọ̀ àáfà tàbí olóṣèlú àwọn èèyàn ní ní ilẹ̀ yorùbá nínú àṣà yorùbá tí ọba bá ti ṣe ètùtù tó ti parí tó ti wọ̀ pẹ̀lí kódà bí wọn bá ti gbọ́pọ̀ àṣẹ lé lọ́wọ́ ó ti di ọba àti wípé kò gbọdọ̀ kúlẹ̀ tàbí ṣífìlà níta gbangba fún ẹnikẹ́ni mọ́ àti pé ní ti ọba Ghandi Aláoyè ṣe fún pásítọ̀ Adébóyè tó jẹ́ pásítọ̀ ẹ̀ lásìkò tóun náà wà nùjọ rìdíìmù kó jẹ́ nǹkan tó jẹ́ èèwọ̀ àti nǹkan tí ò bá àṣà Yorùbá mu ṣá àwọn kan gbèjà pásítọ̀ ọba Aláoyè Àfọlábí Ghandi wọ́n ní tó ṣe kò tako àṣà wọ́n ní nítorí pé kì í ṣe pásítọ̀ adébóyè ló ń kúnlẹ̀ fún tàbí ṣífìlà fún wọn ní ọlọ́run tó pe àbá náà ìlú ń ṣífìlà fún bẹ́ẹ̀ làwọn kan tó ń sọ wípé nítorí pé wọn ti gbé ọ̀pá àṣẹ fún ọba àfọlábí ọláòyè ìlú jẹ́ kó kúnlẹ̀ síwájú pásítọ̀ ọláòyè bẹ́ẹ̀ títí dásìkò ìlọrin náà ṣèdáríyànjiyàn táwọn èèyàn ń fà á mọ́ra wọn lọ́wọ́ bí ẹni fa ọgbà ọtí ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn ló ń sọ pé ohun tí kábíyèsí ṣe kò bá àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá mu rárá.